nínú tíra iná ni a ó ti máa tẹ̀síwájú lẹ́ni láti bẹ̀rẹ̀ nínú ìdìbò ilé ìtòkọjá àti sàlàyé kí láti ní gbogbo àwọn ṣíṣe kí ni wọ́n bá táyà wọn ti ta wọn àléébù tó wà fún ìmáṣíà abalabẹ̀lá àti alábọ̀wá pé àwọn bí máa fara ní ẹni tí ń ṣe àwọn náà ni wàá bá tí wọn lábala ẹsìn àti lábala ìgbésí ayé ẹ. ẹlẹ́ẹ̀kejì tí àwọn máa mẹ́nu bà lẹ́ni lórí àléébù àbíkápé tó wà níbi pé ẹ̀wọ̀n ọ̀sẹ̀ wọn. àwọn àbá tó sàlàyé fún wa lórí eléyìí wípé ní àwọn tó ti tẹ́rí yìí. إن الشبهة مهلكة ومدعاة إلى لقد والنهب والسلب فبسبب منع الزكاة والعدم على المحتجين ربما زجت بهم الباقة إذا لم يكن يرضئها

nítorí ẹ̀kọ́ jẹ́ táwọn ẹnìkan ọyọ ẹ̀kọ́ jẹ́ fáwọn àkànni wọ́n ní ọyọ àká tó lẹ́tọ̀ọ́ sí bí èèyàn tọ́rọ èèyàn kọ́dà ẹ̀kọ́ èèyàn kọ́dà tẹ̀lé ní ìwúlò tó tọ́jú tó jẹ́ ẹ̀tọ́ mílíọ̀nù ọ̀sìnkù òun nìkan ó kú òkú lẹ̀ yóò ti jẹ́ mẹ́lẹ̀. bákan àti kéèyàn má láàánú báwọn tí wọ́n ní bùkátà sí ìzàká àbáwọn tí wọ́n ní ìdíkátà nù wa. lùbámà sẹ́jẹ̀ sí bíjì mọ́ nípa ipá wà pọ́tù kọ́dà yóò lè jù káyọ̀ ọ̀pára wa. ọ̀rọ̀ tí àwọn ọ̀jọ̀gbọ́n sọ àwọn olùmọ̀sọ yìí àwọn àti olùgbé lálẹ́ náà ni wọ́n fi sọ̀rọ̀ yìí pé tí wọ́n ń ṣẹlẹ̀ nìyẹn nígbà tí yàrá ti ya ahọ́n ní ti máa dín ìdí náà nìyẹn. kọ́dà dáwọ̀ ilẹ̀ àwọn àìsàn. a máa lé nìyí yóò ti ní lọ sí pé ọmọ kúrò ní àwọn ti ṣàlàyé ìnira tó wà bẹ́ẹ̀ láwùjọ wa. Bàkọ́lá alẹ́ ìṣẹ́lá tó wọ́n ṣẹlẹ̀ ìkẹ́ ọlọ́run lọ́kọ́ máa bá níbi àdébì sọ pé ìtàkùn tó la ẹbẹ̀ fún àbùkù ti dé o. Ẹ̀pẹ́ àbùkù ti dé. Fàyín náà tó la torí ìjọ gbẹdẹ ìyá rẹ. Yeah. olóore lọ́dọ̀ ọba tí wọ́n tọ̀. Ìdíwọ́ ni màláì 哎，你跟你。 what من كل المال ولأتاني الله فقال إذا كان لك مال nínú ìwà sẹ́nu àwọn yẹ̀wúdí àti nàtọ́ra ni o. tó bá ìtumọ̀ rẹ̀ ní pé sẹ́yẹ ẹ̀mí tọ́jú ìyá ẹlẹ́ta gbogbo o gbogbo gbogbo olùyàpá àti ọlọ́run àti ọlọ́run wa. يقومون ما عندهم من العلم فلو بعد ذلك قد ابتلى قدره به طوائف من المكذبين أما كما سيقي وانسى بالسلامة إلى العلم السليمة فإنهم دعوة يقومون بالسلام وأصحابهم me wà lọ. Wọ́n ti kára títa wà bẹ̀. O lè bá wọn rọ̀mán, o lè bá wọn sábòfẹ̀, o lè bá wọn sọ̀rọ̀ǹkì, o lè bá wọn sọ̀rọ̀ǹkì lọ́lájà lọ́lájà wà nìyẹn. O lè bá wọn bẹ́ẹ̀ tó wà bẹ̀. Ṣùgbọ́n bàtí wà ń bá ti tó, àbí wà ń bá tẹ̀ ń nìyẹn. Kò ní síbẹ̀. O lè bá wọn kọ̀ọ̀kọ̀ wàhálà nígbà wọn bá lè ti tó gbajúmọ̀ pẹ̀lú kí ni o pẹ̀lú ìró nípa nínú sallallahu alaihi wasallam ti ń bẹ nínú ìwé wọn wọ́n ta kò wọ́n ti ti jẹ́ bẹ́ẹ̀. bákan náà wọ́n jẹ́ omi kú mẹ́ta lórí mà. ó yẹ kó lọ díẹ̀ báyìí ó tọrọ díẹ̀ àbá yà kọlu lápá rẹ̀ tó tó tọrọ lára àwọn èèyàn abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó tàdó làwọn abẹ́rẹ́ yìí. tẹ́lẹ̀ tí wọ́n pariwo ẹ̀kọ́ tó ti lọ sọ́nà wọn òun náà ni wọ́n mú wọn àti ìwé wọn àti mẹ́ta abẹ́rẹ́ èyí wọn padà wọn kẹbi táwọn ẹjẹ nìyẹn eléyìí nìkan ni wọn múra mẹ àtọrọ owó èdè ìdí wọn ti lẹkọọ ẹlẹba wọn nìyẹn ṣùgbọ́n yìí mà nípa àdábàjọ rẹ sí wa àwọn nǹkan wọn wọn mọ ọ̀pọ̀lọpọ̀ míì tí wọn ta wọn ò dé wọn ò sì gbàwọn èèyàn láàyè láti sàǹfà látara ló mọ yìí tó náà wọn dá lórí pé àwọn ni ìyẹn ló pa àlọ́ tó wàjà fún àwọn àdúgbò lẹ́yìn tí wọ́n sọ bá làbá ní ìlú káwọn alágbára yé nítorí ní alágbára yé ọ̀hún náà kò sí kankan ju tẹkinọ́lọ́jì náà lọ ìmọ̀ náà ni ìmọ̀ ní ìwọ̀n ọdún táyà lè fẹ́ ọmọ àwọn olùpamọ́ torí táyà lè wọ́n ti fi ní táyà lè fún ọlá sallallahu alaihi wasallam gbogbo kẹtọ́ wọn bá nígbà nínú ọdún ọ̀yà lọ́wọ́ báwọn yẹn ìmọ̀ báwọn yẹn ní ìmọ̀ ìmọ̀ báwọn yẹn ní dúkìá káàrí bá nígbà lówó lọ́wọ́ nígbà kó báwọn yẹn torí pé kíni torí pé ànábì jẹ ọlọ́rẹ̀ wà á kúrọ́ náà ànábì níbi jẹ́ kíni o ànábì níbi sàpálẹ̀ yẹn pẹ̀lú ọrẹ́ فيقول النبي أبو هريرة ويسألون ويسألون في اللهم إني أعوذ بك من الهم والحزن اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وبالعجز وغلبة الرجال أي ما تنفع فأنصر تقوم به ṣùgbọ́n ìkọ́ ti wá ní kúmẹ̀ náà ni wípé àdìbùkùn àwọn àdéjà wọn wá sọ nìyó náà arábìnrin ìlú ọlọ́run mo bí wá kọ́ níbi àwọn èrò tí máa bá ní nínú jẹ́ wàlẹ́rù àti ìbànújẹ́ gẹ́gẹ́ fún ẹ̀ wàlẹ́ àdìsí àti àwọn ìkádàrà wàlẹ́ kásẹ́lì ìròyìn kọ́dà wàlẹ́ kókòlù ànábìbẹ́lẹ̀ kókòlù ọ̀kọ́lù àwọn oníbi ti jẹ́ àwọn fúre káàdó lè pàtàkì ẹni ẹ̀wọ̀ ànábìbẹ́lẹ̀ kókòlù ọ̀kọ́lù ọ̀kọ́lù àwọn oníbi ti jẹ́ àwọn títí wàlẹ́ kíkọ̀nù á ojú ọlọ́run tàbí níbi ojú wàtẹ́lá ìdẹ́yìn àti èyí tó ṣe wípé èyí máa kó àlámàrí abúgbánilẹ́sìn wọ̀ngọ́lá bàtà rìjàl àti káwọn yóò borí ẹni ànábì àbẹ̀rẹ̀ ọ̀tún kọ́nà ọ̀tún sálà wọ́n bẹ̀. níbi tá a dé yìí àwọn náà bẹ̀rẹ̀ ọ̀tún kọ́nà ọ̀tún sálà wà síbi abú. àkọ́kọ́ náà bá kọ́kọ́ kàtí sí ìgbà tó òun náà làdúrà ti ṣe ìfẹ́jẹ́ ká máa pàtàkì àdúrà ti ṣe fún gbogbo ìtayé wa. wọ́n fi dórí àwọn ṣíṣe àtàkùn abẹ́rẹ́ ọ̀tọ́kọ́lọ́ fún làwọn abẹ́ tó káàdé fún ọ̀wọ́ àdìwọ̀n fún làdó àdìwọ̀lẹ́ yìí. àlẹ́bí àti ọmọ ọmọ ẹni àwọn ọmọ ọmọ ẹni àwọn ọmọ ẹni àwọn ọmọ ẹni wà láàyè wà lẹ́kàtàlì wà lẹ́kọ́kọ́lù. àlẹ́bí àwọn abẹ́rẹ́ ọ̀bẹ́ wà dúkọ́n wà dẹ́là ìdẹ́yìn ọ̀gọ́lá bàtà rẹ̀ jẹ́ ọ̀gọ́lá bàtà rẹ̀ jẹ́ ó túmọ̀ sí pé kò sí ìkàkà nínú ẹ̀sìn lẹ́sìn náà ọ̀gá tó ti gbà láti èsì ẹ̀ ó sì máa ẹni gbogbo tó wà fẹ́ẹ́ wọn ní láti ẹ̀sìn ìgbà bẹ̀rẹ̀ ọ̀ máa bẹ̀rẹ̀ ọ̀ kókó tó ṣe kókó kò lè wà máa bẹ̀rẹ̀ ọ̀ náà máa bẹ̀rẹ̀ ọ̀ pé kọ́nà wà yìí náà lọ́sẹ̀ ká máa bẹ̀ bàbá náà wà ní ìta wà yìí kábẹ́lá ń lórí ara wa kábẹ́lá ń láwọn ọmọ wa gẹ́gẹ́ bí àti ìgbọ́sọ̀ àtàwọn ẹbí ọlọ́run lè ṣáájú fani ọlọ́pàá أبلغ من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أبدا واجعلنا للمتقين إماما ọlọ́run bá ti sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀bẹ̀ ní ọ̀kan náà kọ́nà kó máa wọ́n fún wa lọ́wọ́ kọ́nà kó wá ní olórí ẹ̀dá kọ́nà kó wá wà á ti wọ́n ta wọ́n sílẹ̀ bí a bá rẹ̀ ní ìbéèrè kan àbí méjì tó ń gbé àmàlà.